Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí ó máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. Wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina man yahdihillahu fala mudilla wa man yudlil fala hadiya وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن اهتدى بيده أما بعد معاشر المؤمنين سلام الله عليكم ورحمته وبركاته أدفع فون ولون أبلون كساليكم كاتك فانا محمد صلى الله تعالى عليه وسلم kálímà wa gbólóhùn wa ní àṣálẹ̀ tòní ni àwọn gbólóhùn tí àbáwọn ṣe sí àwọn hùwàsí tó tako la ilaha illallah tó sì tako ìjẹ́múrìn ní òdodo ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan yìí rú lójú kò sì rú àwọn ẹlòmíì lójú wọn gọ sábẹ́ rẹ̀ ni nípa wípé gbogbo ẹni tí bá ti ń ṣe la ilaha illallah tí ọwọ́ pàdánù àwọn nǹkan kan wọn mọ̀ àǹfààní àwọn nǹkan tó rọ̀ mọ́ la ilaha illallah nínú ìdájọ́ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn wípé la ilaha illallah kò lè jẹ́ ẹ̀rí fún lọ́jọ́ gbẹ̀dẹ̀ tó sọ pé tó ń jí sọ ibà hamina àdábìlá gbólóhùn tá a fi máa wọnú islam ni gbólóhùn tí máa láyà nínú ìyà ọlọ́run wàtò rẹ̀kẹ́lò olìjẹ́nà tí ó sì fi ọmọ èèyàn sálùjẹ́nà pẹ̀lú àna ọlọ́run tó ẹgbẹ́ sábàbí rẹ̀ ọmọ èèyàn fi wàlùjẹ́nà kò wá jẹ́ islam Abubakar as-Siddiq radiyallahu ta'ala anhu nípa àwọn tí wọ́n ṣe rídà tí wọ́n kó mọ̀ tí wọ́n kó nínú ẹlẹ́sìn Islam sábàbí tá a fi sọ pé wọ́n kó nínú ẹ̀sìn Islam tó sì jẹ́ pé la ilaha illallah kò bọ́ lẹ́nu wọn ó ní pé wọ́n lòdì sí àmà yọ zakat wọ́n láwọn òní yọ zakatu ma kété tánàbí kúrò láyé sallallahu ta'ala alaihi wasallam ọ̀rọ̀ yìí lágbára lọ́kàn Abubakar Siddiq tó fi sọ wípé wallahi law mana'uni inaqan aw iqalan kanu yu'addunahu ila rasulillahi sallallahu alaihi wasallam da qataltuhum alayhi mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run gbogbo tí wọ́n máa yọ ní zakatu bó ti kó kéré tó tó sì jẹ́ pé ó dọ̀ranyàn tí wọ́n sì ń

wọn ò sọ pé àwọn ò ní ṣe mọ́ nínú Ramadan bẹ́ẹ̀ wọn ò sọ pé àwọn ò ní ṣe hajj mọ́ wọn ò tako mẹ́rẹ̀ẹ̀rin tó kù ṣùgbọ́n ọ̀kan nínú ẹ̀gbòógì ni azakat tí wọ́n láwọn ò ní yọmọ́ yìí a jẹ́ sí wípé nínú ìdájọ́ Islam tàbárẹ́ nìkan tó lòdì sí ọ̀kan nínú gbogbo ẹ̀ tó jẹ́ pé ó tako ó yarí kanlẹ̀ pé kò sí tó jọ kò sínú ìlànà tòun tó wọ́n fi sin lọ́hùn kọ́lá àwọn òní fi tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam tòun ti pé ó fi ìtókùnrin lẹ̀ kò lè jẹ́ mùsùlùmí mọ́ bí kí ìhun takọ àsọ́lá kò ní gbogbo tó bá kù ẹ máa késo nínú ọ̀rọ̀ Islam àmọ́ àsọ́lá òun sínú ẹni tó wọ́n bá yín sí sọ́lá òun sínú ẹni tó wọ́n bá yín sí sujud ìforíkanlẹ̀ àpèjúwe kan nìyẹn àwọn wọ̀nyí tóun náà tún jẹ́ khalifa lẹ́yìn abubakar ó ń bá ọ̀gá fà ó ń bá awújọ́ lórí ẹ̀ wípé àà ṣe bí wọ́n ń sọ pé la ilaha illallah gẹ́gẹ́ àwọn yẹn sí máa wí lónìí náà kó tó wá di pé abubakar siddiq radiyallahu ta'ala anhu ó ní òun mọ̀ wípé nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam la ilaha illallah pẹ̀lú tó rọ̀ mọ́ pẹ̀lú májẹ̀mú tó tí ó bá ti sí mọ́jẹ̀mú ẹ̀ ń bẹ̀ tó rọ̀ mọ́ téèyàn kan wù lẹ́nu lásán kò lè sàǹfààní fún láyé àtàlùkìyàmà Umar Khattab radiyallahu ta'ala anhu ó ní ọlọ́run sí gbá àyà mi mo mọ̀ wípé orí òdodo ní Abubakar wà wọ́n sì jọ gbógun tàwọn tí wọ́n láwọn ní zakatu mọ́ni bẹ́ẹ̀ làwọn Khawarij àwọn tí wọ́n gọ sábẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu ta'ala sallam bí ìgbà pẹ́ ni ọlọ́run ọba ni wọ́n bí ìgbà wípé la tí àwọn ti wí kò sí kankan míì tí ó tẹ̀yìn ẹ̀ mọ́ òjíṣẹ́ ọlọ́run kọ̀ ó ní ilé ò lè sàǹfààní fún wọn wọ́n ni yakunu fi hadhihi li ummati ya'ni ummatihi sallallahu ta'ala alayhi wa sallam àwọn èèyàn kan mọ̀ bẹ nínú àlìúmọ̀ àwọn yìí wọ́n mọ̀ bẹ nínú àlìúmọ̀ àwọn wọ́n mọ̀ bẹ nínú ọmọlẹ́yìn òun ṣùgbọ́n wọ́n gọ síbẹ̀ ní wọn ìsọmọlẹ́yìn òun kódà ta'ala alayhi wa torí pé ìṣẹ́ ọlọ́run ọba sallallahu ta'ala sọ́lá ní yahkiru ahadukum salatahu ma salatihim ẹ ma ṣe bí salatu kanáà lẹ́jọ́ ń ṣe ni wa siyamahu ma siyamihim ẹ ma ṣe bí siyamu kanáà lẹ́jọ́ ṣe ni nínú Ramadan wa qira'atahu ma qira'atihim ẹ ma ṣe bí lẹ́yìn ṣe ń fi tọkàntọkàn ka

èyí tó ká mú àyà wá nínú Al-Qur'an Karim ẹjá Suratul Munafiqun láti bẹ̀rẹ̀ odidi sóra kan ni ọlọ́run tó wá pè ní sóra àwọn mùnáfikì idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu sóra 63 nígbà tí àwọn alágàbàgebè bá wá sí ọ̀dọ̀ rẹ. àwọn eléyìí wọ́n ti gbà Islam already torí ẹ̀ṣẹ̀ wọn aburú wọn náà ni sóra yẹn fi bẹ̀rẹ̀ kété pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà Islam ká máa ṣe bí bóyá àwọn tí èsè mùsùlùmí là ń wí wọ́n ti gbà Islam ṣùgbọ́n wọ́n gọ sínú Islam ni gẹ́gẹ́ bí àpèjúwe àwọn tá a sọ ṣáájú yìí kí ni wọ́n wà wí. wọ́n yóò sọ pé wọ́n yóò sọ pé dájúdájú àwa jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́run ni ẹ́. kí wọ́n tó jẹ́rìí pé òjíṣẹ́ Ọlọ́run lànábì sallallahu ta'ala sallam wọ́n ti jẹ́rìí kan sáájú. òun náà ni pé aṣáájú la èyí tó tẹ̀lé ni wà aṣáájú anna muhammadan rasulullah wọ́n wá tún sọ gbólóyìn lójú ànábì gangan ẹ dájúdájú àwa pé òjìṣẹ́ ọlọ́run ni rẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run ni ọlọ́run sì mọ̀ pé dájúdájú òjìṣẹ́

anta rasulullah pé ajẹ́rìí pé rasulullah ni wọ́n fi dáàbò bora wọn ni kò sí islam lọ́kàn wọn àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ láyé lónìí náà wọ́n sì ń ṣẹ́rí àwọn ènìyàn kúrò ní ojú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ tẹ̀síwájú dájúdájú àìdára ni ohun tí wọ́n ń ṣe níṣẹ́ èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí wọ́n gbàgbọ́ lẹ́yìn náà wọ́n tún ṣe àìgbàgbọ́ èèmọ́ ni ò dúró sínú ọkàn wọn àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ láyé yẹ̀ṣàdúnà la wọ́n wí gbólóhùn la ilaha illallah kódà àwọn èèyàn fi ń ṣàìsùn wọ́n fi gbólóhùn la ilaha illallah wọ́n fi ń ṣàìsùn ẹnu wípé òǹdè tó dé in tí ó jẹ́ iṣẹ́ la ilaha illallah ni ò sí inú iṣẹ́ wọn ọ̀rọ̀ rẹ̀ nìkan ló wà gẹ́gẹ́ bí irú àwọn wọ̀nyí tá ń sọ yìí wọ́n ń wí gbólóhùn yìí níbọ̀ wọ́n ń wí gbólóhùn lẹ́nu èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n gbàgbọ́ wọ́n gbàgbọ́ nígbà kan lẹ́yìn náà wọ́n tún ṣe àìgbàgbọ́ wọ́n tún ṣiṣẹ́ míì tó tún tako náà nítorí náà a fi òdìdí dí ọkàn wọn. lẹ́yìn ìgbà tí wọ́n gbàgbọ́ tí wọ́n tún ṣàì gbàgbọ́ wọ́n tún gbàgbọ́ àyà mi kódà nínú sátù nìsà wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wọ́n tún kọ̀ àpàrà bọ̀ abẹ́ wọ́n tún ṣàì gbàgbọ́ ọlọ́run tó bá ti wá rí bẹ́ẹ̀ nù sí sí ọmọ èèyàn nínú àyà ti sátù nìsà ọlọ́run ó padà dí ọkàn yẹn pa ni bọ́lọ́run ti gbọ́lọ́ngbọ́ lódodo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run sì sọ nù sórà ẹ̀ fàtóbi alákòlóbìhìn ọlọ́run láwá dí ọkàn yẹn pa ọkàn tí ń ṣe ségesège ohun apadà wá dí pa náà ni náà wọn kò ní gbọ́ àgbọ́yé ẹ tẹ̀síwájú àti pé nígbà tí ó bá rí wọn tó bá rí wọn ara wọn yóò jọ lójú ẹ sọ pé ní ọlọ́run lẹ rí bí wọ́n bá sì sọ̀rọ̀ bí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe pé kò kọjá orí ahọ́n tí wọ́n bá sọ̀rọ̀ ó tẹ́tí sí wọn bí ẹ bá ṣe pọ́ lọ́wọ́ ọba lámọ̀tán tó fà sírí yẹn hànábì sallallahu ta'ala sallam ànábì náà yìí olùmọ̀ kọ̀kọ̀ tí ó mọ̀ pé wọ́n ń sara òun pé wọ́n kàn ń wé láyé láyé lọ́láhùn ni ọlọ́run ló tàṣírí yẹn mú gbọ́. wọ́n dà gẹ́gẹ́ bí igi pátákó tí a fi ti ògiri. ti ń dán tí wọ́n sì ti kùn lọ́dà tí wọ́n sì ti fin pètípètín dáadáa tí ń wúyàn pé ẹ ta ló bá yín ṣiṣẹ́ yìí mú gbọ́. wọ́n á máa ro gbogbo ìbòsí kíkélé wọn lórí. àwọn wọ̀nyí ni ọ̀tá. kúmùlẹ̀ àdówù nítorí náà ṣọ́ ara rẹ lọ́dọ̀ wọn. ọ iṣẹ́ ẹni rẹ o wọn iṣẹ́ ọmọlẹ́yìn rẹ o. ibi ọlọ́run kó máa bá wọn. láìláì ńlá ò lè ṣàǹfààní fún. báwo ni wọ́n ṣe lè máa ń gún rí. gbogbo àwọn tí wọ́n gbogbo àwọn tí wọ́n sin lọ́hùn láyé àrọ́mọdọ́mọ ń bẹ fún wọn láwọn tí wọ́n tẹ̀lé lánàá ọlọ́run tí wọ́n jogún wọn. báwọn sàábé bí wọ́n ṣe jẹ́ ni ọlọ́run tó tó jẹ́ páwọn ẹni àkọ́kọ́ nú ẹni rẹ̀ tẹ́lẹ̀ bá nàbì ṣe sọ̀rọ̀ wọn sallallahu ta'ala sallam àwọn èèyàn jogún wọn o táwọn náà ń ṣe iṣẹ́ ọmọ àlùjànnà ayọ̀ kan sọ̀kalẹ̀ mọ́ ni àmọ́ rú tọ́lọ́run ló tọ́ sí wọn ní kẹ̀ẹ́ láàánú lálùjànnà àwọn ẹ̀ka ń bẹ tó sì tọ́ sí náà tó yẹ pé ìgbésẹ̀ orí ìgbésẹ̀ àwọn sàhábà làwọn náà wà bẹ́ẹ̀ ni làwọn tá a ka ọ̀rọ̀ wọn tán yìí àwọn kan jogún àwọn náà bí wọ́n ti jẹ́ pàpà ńlági lójú ayé ànábì sallallahu ta'ala sallam àwọn kan jogún wọn táwọn náà jẹ́ pàpà ńlági wọn ò ti ẹ̀fẹ̀ kan dìkílẹ̀ àpáwọn ò jẹ́ mùsùlùmí mọ́ wọ́n ń bẹ́nu Islam tó jẹ́ pàǹdà wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ayé àti máa tún fi jẹ́rí ọ̀rọ̀ yìí oní sọ́ràtò 33 sọ́ràtò lazab láti ayà kẹsàn yáyọ̀ ilẹ̀ dínà àmọ́nú ọlọ́run ẹ̀yin mú mi ní òdodo ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ rántí ìdẹ̀ra ọlọ́run lórí yín nígbà tí àwọn ọmọ ogun kan dé bá yín sọ́ràtò àlẹ́àzáàbù tá à ń wí yìí àzáàbù tá a fi sọ sóra ìlókọ orúkọ tí àwọn àkójọpọ̀ ọmọ ogun kan ni tí wọ́n so pàǹpá tí wọ́n dìtẹ̀ pọ̀ kódà ogun tí ò bá le jù nínú ìgbésí ayé ànábì ni sallallahu ta'ala wa sallam torí pé àwọn kèfèrí mọ́kà wọ́n sara wọn jọ àwọn tagbègbè mọ́kà wọ́n sà wọn jọ nídìílé ìdílé tí ò ní yọwọ́ ẹnìkan lẹ̀ gẹ́gẹ́ báwọn tí wọ́n pẹran lágbára ayé sí máa jagun tí wọ́n pé ìwọ gbámú lápá kéèyàn ó kó lẹ́sẹ̀ ìwọ dọ́mọ ogun jọ káwa náà dájọ kí a fi rẹ́yìn ẹni tí wọ́n bá fẹ́ bájà erik rí pé kò omo bẹ̀rẹ̀ irú ọmọ ogun tí wọ́n dájọ yẹn lórílẹ̀-èdè lórílẹ̀-èdè nídìílédìílé òun ni azab torúkọ sóra yìí jẹ́ ogun yìí náà wọ́n gbé wá ni àwọn tó jẹ́ mùsùlùmí ń gbọ́ wa báyìí tí èsè mùsùlùmí ń gbọ́ wa tí wọ́n lógun ogun sáàlà náà dìjà ogun uhud àmì ogun bádìrù tó ja koko tí wọ́n kọ́kọ́ jà nínú islam against àwọn tí wọ́n gbọ́ náà bá gbọ́ wọ́n ń ni kó tó di pa ànábì pàdé wọn ní bádírù bádírù sì súnmọ́ mọ̀dínà ju mọ́kà lọ wọn ti rìnrìn tó pọ̀ láti mọ́kà ogun uhudu tó tẹ̀lé wọn ja eléyìí ní mọ̀dínà torí pé ààyè tá ń pè ní uhudu tí wọ́n ti jà ààyè yẹn ti wà nínú mọ̀dínà báyìí ó ti dìgboro ogun asaabu yìí mọ̀dínà wọn gbóhùn náà wá gbogbo ẹni tó bá jólùpìtàn láyé ọ̀rọ̀ tá à ń sọ sáfẹ́fẹ́ ẹni tó bá jólùpìtàn tó kàtàn ń dà ń sọ ìkọ́ra bí kìkì bá ṣe mùsùlùmí yóò mọ̀ pé ibi tọ́rọ̀ wà nù kò mú òkan ọ̀rọ̀ là ń fà jáde kò sí kò sátakò kankan bẹ̀ kò sí nǹkan tó jẹ́ rújúrújú bẹ̀ àwọn olùlọ nípa ìtàn olùkẹ́kọ̀ọ́ nípa ìtàn àwọn mọ̀ǹtà ń sọ ẹ̀ ogun azabi wọ́n gbé wa mọ̀dínà ní tó wá ṣẹlẹ̀ àánú ọlọ́run bá tó ga olùwájẹ́ pé fúnra ọlọ́run bá náà ló jagun yìí ó ní le jù torí kò sẹ́ni tí ò kópa ń bẹ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run lórílẹ̀ Islam wọn ò fẹ́ ló fi jẹ́ ogun azab láti sọ sóra ní azab náà àwa sì rán atẹ́gùn sí wọn ọlọ́run wọ́n dé mọ̀dínà nínú ogun yìí wọ́n sì ti gbẹ́ kòtò ẹnìkan ti dábàá pòjù sí ọlọ́run nínú ẹ̀kọ́ tèmi mọ̀ nípa ogun ẹja sí báyìí lára aró ẹja sí báyìí ni pé ẹja gbẹ́ kòtò síbi tí wọ́n gbà wọlé kòtò yẹn jìn kò ṣeé kó sí pé tá a bá ti kó sínú ẹ̀ á sínú ìlú padà wọ́n gbẹ́ síbi tí kí ìbẹ̀rù wà yìí pé wọ́n lè gbà kìí ṣe pé kòtò yẹn gan yí gbogbo mọ̀dínà tán ibi tó dájú pé nọ́mbà tẹ̀ fẹ́ gbàbọ̀ míì ìyà ó jẹ wọ́n bẹ̀ kòtò yẹn ò débẹ̀ àwọn náà wá dé wọ́n wá dúró lálẹ́ kejì pé àà ta ló kọ́ wọn rú eléyìí wọn tí ìwọ mọ̀dínà nígbà tí wọ́n wà ń bẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹnu ìtawọ́sí rẹ ni níwọ̀nba tí ò tó nǹkan tá a lè pè lógun gan òní ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí dìbì náà ọlọ́run fi wá dé ìbínú ọlọ́run tó dé sí wọn náà látẹ́gùn náà alọ́la atẹ́gùn sí wọn. àwa sì ran atẹ́gùn sí wọn àti àwọn ọmọ ogun tí ẹ kò rí. wọn àwọn mọ̀lẹ́kà náà tó wọn jagun bí wọ́n ṣe jagun lógun bádìrì ọlọ́run ní táwọn mọ̀lẹ́kà tó wọn jagun lógun eléyìí náà àwọn ọmọ ogun tí wọn ò fojú rí náà àti pé ọlọ́run rí ohun tí ẹ̀ ń ṣe. ẹ nígbà tí wọ́n yọ sí yín láti òkè. gbogbo ọ̀nà ni wọ́n gbà. naam. àti láti ìsàlẹ̀ yín. bẹ́ẹ̀ ni. àti nígbà tí àwọn ojú yí padà lórí tí ọkàn sì dé ọ̀nà fún. nígbà tí nígbà tí làásìgbò débẹ̀ tí ọkàn ojú yọ kọlọ̀bọ̀ ọkàn ti súnmọ́ gògóńgò ẹ̀mí fẹ́ bọ́ látara ìnira. naam. àti pé ẹ̀yin ro èròkérò nípa ọlọ́run. wọ́n ta dùn núnà bí láì dùn ọlọ́run lẹ́yìn ró èròkèrò ọlọ́run ló mọ̀kàn ló dọ́kàn ló sì mọ̀kàn ẹlòmíì nígbàtí ìrìnà bá dé yóò pé ah, àfàìmọ̀ kọ́ wọ́n jọpọ̀ ọlọ́run ti pa mí tì bẹ́ẹ̀ kì sí ẹkẹ́ni tó jẹ́ ni ọlọ́run lódòdó tó máa ronú débẹ̀ ẹ̀mí pin ẹ̀mí pin tọ́lọ́run fẹ́ ká gbọ́yé mẹ́rin ẹ̀mí pin àti dèbìtà fẹ́ a dá àwọn onígbàgbọ́ òdodo wò a sì mì wọ́n ní mímì tí ó le tó bá ṣe pé àwọn tó ń wọlé ogun yẹn tún le jù bẹ́ẹ̀ lọ ni kì bá lágbára síbẹ̀síbẹ̀ náà òun náà ni ó tún lágbára débi tọ́lọ́run sọ tọ́lọ́run bá ń ròyìn rẹ̀ àti pé nígbà tí àwọn alágàbàgebè ẹbí tí àwa lọ gan ni àti àwọn tí àrùn ń bẹ ní ọkàn wọn sọ pé wọn sọ pé pé kí ni. ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kò ṣe ìlérí kan fún wa ju ìtànjẹ lọ. ma wa'adana Allahu wa rasuluhu illa ghurura wọ́n wá ń fi tí kanra wọn létí. àsáwọn náà ń sọ la ilaha illallah àsáwọn tí ò ní jèrè ẹ̀ náà ẹ̀wọ̀n kan wọn ànábì ń bẹ láyé o sallallahu ta'ala alaihi wasallam wọ́n ń bẹ láyé lójú ànábì náà àwọn kan eléyìn wá ń dọ́gbọ́n fi etí kara wọn létí inú fi jẹ́ pé àwọn ẹlẹ́sìn òdodo ní ó wà lìjẹ́ náà yìí tààrà ìsì sọ pé òdodo ọkàn là ń sọ yẹn ọkàn gangan là ń sọ ń pa ẹ̀yẹn tí iṣẹ́ oríkèrí ẹ̀kẹ́ ara ó máa jẹ́rìí gbé ṣùgbọ́n ọlọ́ọ̀bà nìkan ni ó máa mọ̀ wọ́n wá ń fetí kara wọn létí pé máa wà á dáná Allahu wa rasuluhu ìlà gùrò rọ̀ ó yẹ ká ti bọ́nù lásìgbò yìí

ẹ̀yin ará yasrib yasriba madina là ń pè bẹ́ẹ̀ madina ni à ń pè ní yasriba lọ́jọ́ náà lọ́hùn kò sí ibùdúró fún yín láàmúkọ́ ọmọlẹ́kùn farujì ń nítorí náà ẹ padà ẹ má dúró ń bí o wọ́n kàn pa yín ni o ẹ má lọlé yín o ẹ jẹ́ padà lé ọlọ́run wo ni wọ́n ń dákọ fún yín ànábì wo wọ́n ń dákọ fún yín ẹ̀ẹ́dì bí ti ń dàbí ìpàpọ̀ ìnìní pò ní ìtànsọ́rin làdùkọ́ à ń sọ kalẹ̀ ẹ tẹ̀síwájú àti pé ìjọ kan nínú wọn ń tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ ànábì wọ́n wá bá ànábì wọ́n sọ pé dájúdájú ìhòhò ni àwọn ilé wa wà ìnàbòyú tánà àwòrọ̀ ojúṣe ọlọ́run in tó ṣẹlẹ̀ ni pé wọ́n ń dààmú àdúgbò níbi táwa ti wá wọ́n ń kẹ́rù wọ́n ń kólé ìnàbòyú tánà àwòrà kò sì séyàn ń bẹ̀ àfẹ́ lọ bẹ̀lẹ́wò àfẹ́ lọ bẹ̀lẹ́wò ṣùgbọ́n ilé wọn kò sí ní òhò wà wọn sì pa wọn kò wá nǹkan kan ju àti sálọ lọ. masha allah subhanallah wọn kò wá nǹkan kan ju pé wọ́n fẹ́ sálọ tí wọ́n bá ti lè lọ báwọn wọ́n fojú sí ọlọ́run bá lẹ́nu ẹ bọ́lá àwọn eléyìí ó ti jèrè la ilaha tí a bá wọlé lọ bá wọn láti òde rẹ̀. ara àwọn tó ṣe ìtàn pọ̀ nígbà pé ogun yẹn náà la sọ sóra yìí ó pọ̀ ó lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tá a ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ń wí láìláìlá èyàn ó sì máa bẹ pẹ̀lá ànábì tó rúpẹ́ ẹni tí ó wí láìláìlá ò ní tẹ̀lé ànábì lógún ẹni tí ó sọ wípé aṣáàdọ̀ láìláìlá wa anna muhammad rasulullah kò ní bá ànábì lọ sógun àwọn eléyìn ọlọ́run sì tásìrí wọn a mà wọn sàhábà tó yìí sọ ọlọ́run sọ pé nínú àdíṣẹ́ ẹyọ fulan fil fulan fil janna lágbájá ọmọ àlùjánnà ni lágbájá ọmọ àlùjánnà ni ọmọ àlùjánnà ni tí sì ń káyàn sẹ́yìn tó òjísọ ọlọ́run pẹ̀lú ọmọ àlùjẹ́nà sẹ́kò níwà àlùjẹ́nà obìnrin kan tó ikú ọmọ àlùjẹ́nà ni táwọn sàábé gan òmọ̀ wọn ò kákún takomuli masjid òun ma gbá ọmọ gbá mọ́sálásí tó bá gbà tán yóò tún mọ́ sàgbèrò tí kọ̀ọ̀kan tó bá tún jábọ́ ó jáde láyé wọ́n lọ sí mo ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ bóyá ní àwọn yìí náà ni wọ́n lọ sí òjíṣẹ́ ọlọ́run lẹ́yìn bí ọjọ́ kejì àbíjọ́ kẹta ó ní ayé nàìjíríà mẹ́ta àtúlẹ̀ ti takomuli masjid obìnrin tí ma gbá mọ́sálásí nǹkọrí wọ́n ní mọ́ ó ti jáde láyé a sì ti sín wọ́n ní subhanallah ẹ̀ sì jẹ́ ń gbọ́ dòló ní alakọ́bìrà ẹ̀ sọ níbi tẹ́ ẹ sín sí òjíṣẹ́ ọlọ́run débi sàárè rẹ̀ ó bẹ lọ́hùn fún un ẹ kúkú máa dúrà táà máa ṣe tábà ti débi sàárè òkú àmọ́ tọrọ àlùjànnà fún àtàmójúkò àtàánú ọlọ́run àti kẹ́ ọlọ́run ọlọ́run kó kẹ́ ọlọ́run mọ́ fara ní ọlọ́run mọ́ fìyà jẹ ni so ẹnìkan ò ní tó mùnáfìkú gbà yẹn kẹ́nìkan máa rò pé bóyá àwọn sọ̀hábà tánjọ́ máa rìjẹ́ náà ìlà ń bá wí ọlọ́run ti tásìrẹ̀ mùnáfìkú ń fánàbí sallallahu alaihi wasallam ìyẹn ti kílẹ̀ lójú ayé torí pé òzèfà ọmọ yamani radiyallahu ta'ala anhu lẹ́yìn ìgbà tọ́lọ́run tásìrẹ̀ mùnáfìkí fún ànábì tán òun náà òjíṣẹ́ ọlọ́run fún wa o kì í ṣẹni ọlọ́run ìkàn tẹ̀lé wa ni o àmọ́ ìfẹ́ gbógun ti wọ́n kí wọ́n máa sọ wípé aláàmà ìkọ́ ti àwòyàkùtù muhammadu ashaba èsì tí muhammadu ọmọ ti pẹ̀rẹ̀ sí pa àwọn sàábé rẹ̀ àwọn èèyàn tí wọ́n tún wájẹ́ ní ọlọ́run lójúlówó ẹ̀ tó jẹ́ múmù ní òdodo wọ́n tún wá lọ bá òzéfà pé dákun òzéfà dákun sí wọn dákọ̀ mímọ́ wọn o wọn àwọn ò sínú wọn sí wọn dákọ̀ mímọ́ wọn ò sínú wọn ó túmọ̀ sí pé ànábì wọn sallallahu ta'ala sallam

bẹ́ẹ̀ náà làwọn àfíìsù wọn babaláwo lónìí táwọn àbọrúbọyè gan tọ́ka sí pé ẹ mọ̀ ń kọjá àlàyé tẹ́ ń ṣe wà sí pé ń tàn ṣe òótọ́ torí gbogbo tẹ́ ń táwọn rí ìmọ́lẹ̀ àti táwọn sọkọ̀ ọ̀dọ̀ àfáà làwọn ti gbà ẹlòmíín sọ pé kìí máa ṣe babaláwo tóun tẹ ẹ̀ka sí pé iṣẹ́ ẹbọ fèèyàn sógun mímọ́ rúbọ mímọ́ rí mọ́lẹ̀ òwú dúdú òwú funfun ìgbà mọ gbígbá mi mọ sí gbogbo ẹ̀ alẹ́ lomi ọkàn ń sọ wípé afáàlà lọ̀mọ́ lọ bá kí mọ̀ sọ̀rọ̀ babaláwo kò túnmọ̀ pé babaláwo lẹ́nu náà kò mọ̀ pé ńgbà tó ti bẹ̀rẹ̀ sẹ́yìn ló ti di babaláwo kò mọ̀ pé ó ti fara ọjọ́ àwọn tá ka ọ̀rọ̀ wọn yìí torí pé ó ti tako la ilaha illallah nígbà tó sọ pé eléyìí ló máa fi sápò ìsọ́ni eléyìí ló máa fi rọrí ìsọ́ni eléyìí ló fi sábẹ́ pílò eléyìí ló fi sínú ọjà ó lè máa ta wàràwàrà bí ẹ̀ta tó yé ẹta gan fúnra rẹ̀ wọ́n tún fi ń pẹ àkàtú pé kìíní kan ní òjò ọmọ tàbí ẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ewé kan ni àbégbò kan ni tó jẹ́ mímọ́ tó ẹ́pà bá fi màgún mu tó jẹ́ mímọ́ ó tún yí sí nǹkan míì wọ́n ní èpo eléyìí ẹ̀bẹ̀ àwọn ayé nù ẹ̀bẹ̀ àgbàlagbà nu gbogbo àwọn tí wọ́n wà nínú ojú ọ̀nà yìí babaláwo ni wọ́n afẹ́kẹ́ gbogbo mùsùlùmí ó mọ̀ alásọkọ́ alásòrọ̀ onígbẹ́rẹ́ kò sáǹfààní kankan tí wọ́n ṣe pẹ̀lú Ramadan àdíṣe kan nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ ṣáájú wọ́n ní kò sí ọlọ́run ní bùkátà kan sóúnjẹ àtomi tán gbélẹ̀ o àfi tó bá pé wọ́n sin náà bá lódodo sábàbí ìdílé yìí a gbọ́dọ̀ pàkíyèsí sí i kẹ́nìkan wọn adélẹ̀ nìkan máa sọ pé ẹ dákun ṣe bí àwọn tó tẹ̀ ẹ̀ka máa bá sọ̀rọ̀ àwọn tí ò ti gbà Islam ọ̀rọ̀ tí wọn ọ̀tọ̀ ni tá bá fẹ́ pèpè sẹ́sìn ẹni tó pèpè sẹ́sìn tí ò sínú wọn ń kọ́ eléyìí ló rújú jù ló sì le jù lọ́ta fún islam táwọn èèyàn ṣe bí ló wọ́n sì wọ́n sí orítẹ̀ mùsùlùmí o tí èbá ṣe pé wọ́n renounce islam kan tó kù láyé tí èbá ṣe pé wọ́n kanlẹ̀ sọ pé àwọn ò sí islam mọ́ lójú ayé wọn ṣùgbọ́n wọn ò ní gbé wọn ní dìde wọn ò ní gbé wọn dìde ní ìgbédìde mùmínì òdodo bí wọ́n bá sì sin ẹni tó jẹ́ mùmínì òdodo sórí tẹ́ tí èsè ti mùsùlùmí ló gọ́ ọlọ́run yóò dìde ní dìde mùmínì ni torí pé wọ́n bi léèrè nínú sàárè apá kan àwọn ẹ̀rí tí wọ́n mọ̀ wá mú wá pín ìṣe bí wọ́n sọ la ilaha illallah àwa tààdọ́ ń jo tààdọ́ ń dojú kọ bìkan náà kíbílà wa ọ̀kan náà ni òjíṣẹ́ wa ọ̀kan náà ni gbólóhùn wa la ilaha illallah ọ̀kan náà ni ara rẹ̀ olóòótọ́ làwọn gbólóhùn yẹn lórin ilẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀rí mi tún dè náà tẹ́ wá jẹ́ pé ọ̀rọ̀ tí ń bẹ nínú àkọsílẹ̀ la fẹ́ kà la fẹ́ gbé yẹ̀wò apá kan ọ̀rọ̀ tí wọ́n máa ń sàmúlò rẹ̀ ó ní wípé anábì sallallahu ta'ala sallam nínú àdìsí Bukhari àti Muslim oni ma min abdin qala la ilaha illallah thumma mata ala dhalika illa dakhala aljanna kò sẹ́rù kan tó wí gbólóhùn la ilaha illallah tó wá kú lórí bẹ́ẹ̀ àfi kó wà aljanna hadisi abudari ladisi abudari ni mo wá sọ wí pé sí Ọlọ́hun wa in zana àbúdárì ní wà ìzánà wà ìsáàk lẹ́yìn lẹ́lẹ́kejì tó bá ń ṣe ìsìnà tó tún jalè ńkọ́ òjíṣẹ́ ọlọ́run tó ní wà ìzánà wà ìsáàk òjíṣẹ́ ọlọ́run tó dá lóhùn bẹ́ẹ̀ àbúdárì ní mo tún sọ gbólóhùn lẹ́ẹ̀kan sí wà ìzánà wà ìsáàk tí bá ń ṣe ìsìnà tí ń jalè òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni sàlásán ẹ̀kọ́lẹ̀ ni mò ń kàyé o thumma qala fi rọ́ọ̀bìà òjíṣẹ́ ọlọ́run wá sọ ní ẹlẹ́ẹ̀kẹrin tábìbá àbúdárì tún béèrè ọ̀rọ̀ òun ó ní àlárọ́gímì à ń fi àbìdárì bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ kọ̀ wọ́n wà ìjọ́nà mo sọ fún ọ àwọn èèyàn di eléyìí mú wọ́n bá jókòó tẹ̀tẹ̀ rẹ̀ kódà ń gbà mí ìnà lè ní establish yóò establish ìbàjẹ́ ìgbà mí ní ó ṣẹ̀ṣẹ̀ wá establish ẹ̀ ní ó ṣẹ̀ṣẹ̀ wá fẹ̀ lójú gan nínú àpèjúwe irú ẹ̀ òun àdéfì ń bẹnu sahih muslim àdéfì òbádàtà ọmọ sọ́ọ́mì radiyallahu ta'ala anhu qala man shahida an la ilaha illallah ẹni yóò tó bá jẹ́rìí pé kò sọ́ba kan tó yẹ ká sàn àfi lódodo sáyẹn fẹ́ rí ẹnu nìyẹn wa anna muhammadan rasulullah yìí àti pé muhammad òjíṣẹ́ ọlọ́run ni haramahu Allahu ala nar ọlọ́run sọ ń tàn ní èèwọ̀ fún iná láti jẹ eléyìn òun náà tún jẹ́ ẹ̀rí kan ní àwọn èyí tí wọ́n máa dìmú ẹ̀tún agbẹ́lẹ̀ tí mo fẹ́ kàí tó tún fún wa ní àlékún ẹnìkan wá bá nàbí sallallahu alaihi رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله أخبرني بعمل يدخل للجنة

la tushrik bihi shay'a má ṣẹbọ wa tuqima salat máa ṣe salat tó jẹ́ ọ̀ràn àyàn wa tuti az-zakat al-mafruda máa yọ zakat wa tasuma ramadan máa ṣe siyam nínú ramadan faqala rajulu walladhi nafsi biyadihi ọkùnrin náà wá sọ pé mo fi ọlọ́run tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ wala anqus min ìní òjíṣẹ́ ọlọ́run bá sọ̀lọ́rọ̀ tó alẹ́sà àwọn afẹ́sì ní mọ́ sàrọ́hù ẹni tí tó bá dùn mọ́ tó fẹ́ rí àyánzọ̀rọ̀ ìlà rọ́jìlímìn ahàlì jana tó fẹ́ rọ́mọ àlùjọ́nà tí ń rìn lórí ilẹ̀ ayé tí ò tí kú ìlà àhàdà rọ́jì kó wọ ọkùnrin pẹ̀lú tó wíhùn ọmọ àlùjọ́nà ni eléyìí túmọ̀ sí pé iṣẹ́ àfìtì ọ̀rọ̀ tá ń sọ ká tó lè jèrè lá ilaha illallah ọlọ́run kọ́mọ́sà sí wálẹ́ni سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú Ramadan àti lẹ́yìn rẹ̀ ẹ pè olùkọ́ wa sí orí àwọn nọ́mbà yìí zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank account name muslim community and najat. والسلام عليكم ورحمة الله وبركاته